ṣé kò sì tó kó jí látàárọ̀ àǹtí ọmọ ọ̀dọ̀ yín so oúnjẹ ní kíṣìn ẹ̀yin wo tv kí n tún wá ṣàbù yín àbí ó ti dáa ilé ọkọ nìyẹn lẹ́yìn ẹsẹ̀ yín hmm, mo sọ tèmi alásùnwàtọ dìde dídé àgbà ìdílé ọkọ o hmm, ṣé mi ló ń bá wí ṣọ́ ara ẹ o o ò tí ì dàgbà ju fọ́tí lọ o èmi kọ́ ni kí n pẹ̀lẹ́ àwọn ará lè bàbá ẹ ní kó pẹ̀lẹ́ tọ́ bá bí ẹ dá ìwọ́dàn wò má rí ojú pípọ́n mi o má rí ojú pípọ́n mi mò ń bá ẹ sọ̀rọ̀ o ò fẹ́ gbọ́ ató ẹ tì ṣíọ ó ṣe lára ẹ gbà wá bá mi gbé tẹlifíṣàn yẹn sí z world ó yá ẹ wá bá mi gbé sí z world. a few moments later. mo fẹ́ wọ yàrá lọ kí n lọ sùn tí n bá mú ẹ ẹ ilẹ̀ á ga jù ẹ lọ abọ́ ìdọ̀tí yẹn kò gbọ́dọ̀ bá mi sùn lé ìmọ́jú o itọ́ tí mo tú sílẹ̀ yìí kò gbọ́dọ̀ gbẹ kó tó dé o ó yá àfírá kí n tó lajú mi tágbàlagbà bá ti ń jẹun ọmọdé ìjókòó síbẹ̀ ó yá àfírá